káàbọ̀ padà sórí ètò ojúmọ́ re ojúmọ́ re lètò ìlera tiyín òun ni wàhálà tiwa mo ní gbádùn tiyín òun náà ló jẹ àwa lógún ní Orísun mo ní ní Orísun tí mò ń pè lágbà yìí àwa kì í bá wọn wá ẹ̀rà tí kò bá lọ́mọ ni tí ò lẹ́yìn nínú mo ní àwọn ògbóǹtarìgì àwọn ògbóǹtarìgì àwọn nǹkan tó ṣe tó ṣe é wúlò fún ara àti ayé wa òun náà lẹ́ẹ̀mọ abápàdé ní Orísun Fóyèkẹ́ Inaọlájí lórúkọ tèmi kí la wá ń gbéyẹ̀wò lónìí ó lágbára ó ṣe pàtàkì kò ṣe má ní ni òun náà ni ìtọ́jú àwọn ọmọ ìwọ tó wá tí ì bí ọmọ tó ń wojú ọlọ́run fún ọmọ bó o ṣe ń gbọ́ ètò yìí tó ń tẹ́tí sí wa dáadáa tó ń pẹ́ mi kúkú ní ìyí tí mo tiẹ̀ fẹ́ ṣe nígbà tó máa di ìwòye ọdún tó ń bọ̀ ìwọ náà á fi ọwọ́ ẹ báyìí wàá fi gbé ọmọ jọ wàá fi inú ṣoyún wàá tún fi ẹ̀yìn ẹgbọ́n ọmọ pọ̀ ìwọ náà á darapọ̀ mọ́ àwọn abiyamọ ayé lágbára ọlọ́run nọ́ọ̀sì wa tó ń bá mi sọ̀rọ̀ láti àárọ̀ àwọn náà ni nọ́ọ̀sì Abọ́sẹ̀dé ọlọ́run ẹ̀san Fóyèkẹ́ Ìnàọlájí lórúkọ mi à ń tẹ̀síwájú arábìnrin ìyáàfin wa a ti ń sọ nípa ìtọ́jú ọmọ ìtọ́jú ọmọ bá a ṣe lè tọ́ gbogbo blame náà tá à ń blame àwa àyà náà la dà lé lórí nítorí pé àwọn ọmọ yìí wọn ò lè tọ́jú ara wọn ṣùgbọ́n jẹ́ ká wá báyìí pé kí ló jẹ́ káwọn ọmọ yìí máa dìdàkudà níta tí àwọn olóyìnbó ń pè ní child abuse ọmọ ọdún márùn-ún ni ẹ máa rí ń ta ó lè máa ṣe báyìí hmm. nítorí pé ó ṣeé ṣe kó jẹ́ pé mo fẹ́ kẹ́ bá mi sọ̀rọ̀ díẹ̀ torí pé àyípadà gbọ́dọ̀ bá ilé oníkálukú bí wọ́n ṣe ń wo ètò yìí lórí àwọn ọmọ wa. ẹ ṣe olóòtú àwọn yorùbá wí pé ọmọ tí a ò bá kọ́ ló máa gbélé tá a kọ́ tà a ò ní jẹ̀bi lórí gbogbo àwọn ọmọ tá a bí àmín torí ọ̀pọ̀lọpọ̀ òbí ló máa jẹ̀bi lórí àwọn ọmọ hmm. nígbà tí wọn ò bá ṣe ìfẹ́ ọlọ́run hmm. afúnṣọ lọ́lọ́run fi wọ́n ṣe fún wa hmm. ká máa ṣọ́ wọn ni ọlọ́run fúnra rẹ̀ ló ń dáàbò bò wọ́n ọmọ tí ò tí ì tó nǹkan kan nítorí ìbáwí tó sábọ́ síta òbí mi ò tiẹ̀ ní bìkítà láti wárú ọmọ bẹ́ẹ̀ ọmọ wa dọmọ ganfe a máa mú gbó a máa tẹ̀lé léré lẹ́yìn káàkiri. Mm nígbà tó bá yá a máa yọwó lápò wọn nídìí kọ ẹ má jẹ́ ká gbàgbé orúkọ ṣe pàtàkì kí wọ́n tó sọ pé ọmọ ọmọ lágbájá rẹ̀ orúkọ ìyá ẹ̀ náà kọ́kọ́ máa dárúkọ wọ́n ní ẹ̀ mọ́mọ́ yẹn ni ọmọ lágbájá ni mo bẹ̀ wá àwa òbí ẹ jẹ́ ká tiraka ẹ jẹ́ ká gbìyànjú a mọ̀ wípé túláàsì iṣẹ́ oṣù wà ṣùgbọ́n ẹ jẹ́ ká lè sọ nípa tiwa pé a ṣe wọn tá a lè ṣe ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ yìí lákòókò tí wọ́n bá nídìí àti ra biscuit ẹ jẹ́ ká rà á fún wọn àsìkò tán bá fẹ́ mu pure water ẹ jẹ́ ká rà á fún wọn ká má nìkan lọ bomi inú àmù nígbà tán bá délé onílé tán bá ra ẹni tó ń pure water wọn ò ní jalè ojú kòkòrò dẹ̀ ní wọnú wọn débi pé wọ́n máa rò pé owó ìyá alágbájá yẹn jẹ́ kí n lọ gbé e ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló wà níta nísìnyí tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn hotels ọmọ tí yóò tí ì débi kankan tí yóò tí ì tó nǹkankan nígbà tí kò sí ìtọ́jú lóbìnrin wọ́n ti di àrísítò oríṣiríṣi orúkọ ni wọ́n ń fún wọn láyé tá a wà yìí àwa obìnrin kò máa yẹ kí làálàá oṣù mẹ́sàn-án wa kó máa gbé e. kò máa yẹ ká má ṣòwò yẹn láṣẹ dànù mo tilẹ̀ rí obìnrin kan tó ní ọmọ wọn ọmọ sixteen years aláàánú ni nígbà tọmọ ti ń kówó wálé ọmọ sixteen years tọkùnrin ti ń wá wálé ìyá rẹ̀ wá ní aláàánú rẹ̀ ni ẹ̀rí kú jẹ èèwọ̀. ó jẹ́ ó jẹ́ mo fi mo fi orúkọ bo iléeṣẹ́ kan láṣìírí gẹ́gẹ́ bí ohun tí ẹ sọ ẹ máa tẹ̀síwájú ẹ sì máa tẹ̀síwájú mo fẹ́ kí ọ̀rọ̀ yín lẹ́yìn mo forúkọ bo iléeṣẹ́ yẹn láṣìírí ẹni tó ní iléeṣẹ́ yẹn hòtẹ́ẹ̀lì ni wọ́n ní ọmọ náà kò ju ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ bó ṣe wọnú ilé hòtẹ́ẹ̀lì yìí rèé ẹni tó ní iléeṣẹ́ yẹn wá sọ wípé wá bí bó ló ti wá irú ọmọ mi gbọ́dọ̀ rí ẹbí mọ́ irú ọmọ kékeré yìí lòun bá ṣe irú iṣẹ́ báyìí. wọ́n ní ọmọ bá lọ sí ilé ó lọ pè yẹ́ ẹ̀ wá mi ò sọ story fún yín o true life story ni mò ń sọ yìí ó wá lọ pè yẹ́ ẹ̀ wá ẹ mọ nǹkan tí ìyá ẹ̀ ṣe hmm. nurse ó ní ẹ jọ̀ọ́ ẹ ṣàánú òun ọmọ yìí gúùdù gan o iṣẹ́ yìí ẹ jẹ́ kó ṣe o ẹ jọ nítorí ọlọ́ ẹ má lè ẹ̀yin náà lè tẹ̀sítì ẹ wo bàbá yìí ni ẹ́ kóun ṣe kí ni ẹ kàn rí ni o ó kàn kúrú ni o ọmọ yìí ó dáa gan ẹ bá ẹ̀yin náà lè yẹ̀ wò ẹ má lè o ẹ má lè ìyá tó bí ọmọ ló wá ń sọrú ẹ̀ ní ilé oh, ẹ jẹ́ ká wá wò ó ìyáàfin wa irú ọjọ́ wo ni ìyá yẹn filẹ̀ fún rẹ̀ lálẹ́ omi wo ló pọn sílẹ̀ tó fẹ́ mu gbẹ̀yìn ibùsùn wo ló tẹ́ sílẹ̀ tó fẹ́ sùn gbẹ̀yìn nítorí pé irú ọmọ báyìí ó ṣeéṣe kó kárùn àbí bẹ́ẹ̀ kọ́ sá mà. bẹ́ẹ̀ ni mà. ó ṣeéṣe kó jẹ́ pé wọ́n lò ó lọ́nà kan tàbọ́nà mìíràn ìyẹn túmọ̀ sí wípé àwa tá a jẹ́ abiyamọ ẹ jẹ́ ká sa ipá wa nítorí pé ilẹ̀ ń ṣú lọ tílẹ̀ bá wá ṣú tó kùkù biribiri bá ṣú bo ilẹ̀ tí ẹ̀ mọbi tẹ́ ẹ fẹ́ yà sí mọ́ àwọn ọmọ yìí ló máa ṣàtọ̀nà yín o àwọn ọmọ yẹn ló máa fà yín ní ọwọ́ dání báyìí ṣùgbọ́n tó o bá ti fail láti tọ́jú wọn ní àsìkò tó yẹ kó o tọ́jú wọn ọjọ́ alẹ́ ọlọ́run ó ti mẹ́hẹ̀ ọjọ́ alẹ́ mi àti yín ò ní mẹ́hẹ̀. àmín ẹ ṣe olóòtú ẹ jẹ́ ká wo bàbá wa Bíọ́lá nígbà tí wọ́n wà láyé a gbọ́ nínú ìtàn wípé igi ni màmá wọn ń ṣẹ́tà hmm. nítorí ikọ́ ọmọ yẹn ó lè jẹ́ èèyàn hmm. màmá yẹn dẹ̀ gbìyànjú pẹ̀lú àdúrà ọmọ yẹn dé èbúté yín yanjú hmm. táwa òbí náà bá lè gbàdúrà tá a bá lè gbìyànjú bẹ́ẹ̀ òbí mi ló máa ti ọmọ ẹ̀ lẹ́yìn nǹkan tó ní lọ fi wá nǹkan tó máa jẹ ẹkún ọjọ́ alẹ́ ni. Mm ìgbà tí ìyá náà ń ṣe. nítorí oríṣiríṣi àrùn ló wà ń tàn sìn tẹ́ bá dé ilé ìtọ́jú àwọn ní HIV ẹ máa sáwùdà sọ́lọ́run hmm. ó dẹ̀ ṣì ń spread ó ṣì ń káàkiri bẹ́ẹ̀ nígbà kan ni wọ́n ní kán máa tọ́jú wọn sínú ilé ṣùgbọ́n nítorí kán má bàa ronú para wọn hmm. ìjọba ní kán fi wọ́n sílẹ̀. kán máa mingu máwọn èèyàn. máwọn èèyàn sódà sódà tí wọn ò ní tètè kú hmm. ṣùgbọ́n nísìnyí a gbọ́dọ̀ lẹ́mìí kíyèsára oríṣiríṣi àrùn kò ń ṣe àrùn ìbálòpọ̀ nìkan ló wà ń ta nísìnyí oríṣiríṣi àìsàn oríṣiríṣi àrùn ìlágùn tá à ń lágùn yìí gan tó bá kanra wọn èèyàn lè kó àrùn láti bẹ̀ hmm. ká má sọ wípé ká fẹnu kóra wa lẹ́nu àìsàn wà nínú ẹnu bẹ́ẹ̀ ṣe ń wò yẹn ṣùgbọ́n ẹni tí yóò tọ́jú ẹnu tí yóò tọ́jú ara tí wọ́n kàn rí ní títì tó kàn gbé hmm ẹ̀mí wa ò ní ṣòfò dànù àmín àwa òbí ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa ọjọ́ ọ̀la wa ni wọ́n ọjọ́ alẹ́ wa ni wọ́n wọ́n ní bálàdì ò sí nílé hmm, ọmọ ẹni ni òun ló máa wọlé dé ni ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ yìí ọjọ́ alẹ́ wa ò ní di rádaràda o. àmín àmín àmín àṣẹ. ọpẹ́ pàtàkì lọ́wọ́ yín ìyáàfin wa bọ́sẹ̀dé ọlọ́run ẹ̀san fún gbogbo atótónu yín látàárọ̀ a kọ ọ̀pọ̀ ọ̀rọ̀ kò kún agbọ̀n o wọ́n ní afẹ́fẹ́ ló ń gbé lọ ètò bá jẹ mọ́ tiyín mo ní kẹ́ ẹ mú kẹ́ ẹ lò ó ètò bá jẹ mọ́ tẹlòmíì náà a ní kẹ́ ẹ mú ká lò ó nítorí pé ọjọ́ ọ̀la wa òun ni ayé àwọn ọmọ yìí àdẹ gbọ́dọ̀ ba ọjọ́ ọ̀la wa jẹ́ ẹ jẹ́ ká ní àkókò fún àwọn ọmọ yìí láti máa yẹ̀ wọ́n wò lóòrèkóòrè láti gbé wọn lọ sí ilé ìwòsàn láti mọ nǹkan tó tọ́ àti tó yẹ fún wọn láti fún wọn lóògùn tó yẹ ká fún wọn láti ṣe ìtọ́jú wọn oúnjẹ tó yẹ kí wọ́n jẹ lásìkò ẹ jẹ́ ká fún wọn ẹ má yẹ ká jẹ́ pé iṣẹ́ iṣẹ́ yìí ló máa gba ojú wa ṣáá tá a fi ní ráyè láti tọ́jú àwọn ọmọ yìí ẹ jẹ́ kí a fi àyè sílẹ̀ láti tọ́jú wọn àá nírí jù báyìí lọ lónìí lọ́sẹ̀ yìí lórí ètò ojúmọ́ ire nítorí pé ìgbádùn yín òun àlàáfíà tí òun náà ni wàhálà tiwa Foyeke Inaolaji lórúkọ tèmi ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tí wọ́n ń bá wa gbé sókè tó ń gbé sí ìsàlẹ̀ láti àárọ̀ àti pòdúsà mi náà Mr Kunle a dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo bẹ ṣe ń bá wa ṣe tó sì ṣe é ṣe mo dúpẹ́ lọ́wọ́ àlejò pàtàkì mi náà ìyá àfin Abọ́sẹ̀dé Ọlọ́run ẹ̀san èmi lọ sílé bàbá mi tó bí mi lọ́mọ ilé ẹ̀kẹjọ ní ìsàlẹ̀ ọgbà nílùú Ìsẹ́yìn Òrò ọmọ ẹbẹ dí mọ kọ ogun ọjàjà kò jẹ ará Ìsẹ́yìn rí ìlú ojúbù ni ó jẹnu lọ wọ́n ní bèrè kí o tó wọ ìlú Ẹ̀yọ̀ kìkì ẹ̀gbọ́n kìkì ọ̀rọ̀ ni o kìkì owó kìkì ọlá kìkì àlàáfíà títí di ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé mo ní ó dàbọ̀.